àwùzùbíláì ní ṣètò ẹni ọjọ́ ìbísíbíláì ìrànwọ́nù ẹ̀ka lẹ́ o a ní ká tún sáré wá gbé léyìí sí létí ni ò pé tó Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ògbọ́n nílẹ̀ haúsá àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí ìròyìn ṣe ń gbé láti inú Facebook dé Instagram dé gbogbo ẹ̀ wọ́n ti ń mọ̀ báyìí o oníkálukú ti ń mọ̀ o wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n wò pé tó àbí mẹ́sáyà tó máa gbà ń kalẹ̀ lọ́wọ́ àwọn báńdíìtì wọ̀nyí náà lélẹ̀ torí àwọn pípò yẹn ti baṣẹ́ jẹ́ jìnnà wọ́n ti baṣẹ́ jẹ́ wọ́n ti pa bàbá oríṣiríṣi wọ́n ti pa ọmọ ọlọ́mọ wọ́n ti pàyàwó ìyàwó wọ́n ti gbowó wọ́n ti gbalé wọ́n ti gbẹrù wọ́n ti gba dúkìá wọ́n wá sọ wípé wọ́n wá sọ lábẹ́lẹ̀ pípé àwọn bá tilẹ̀ lé sọ ní social media wọ́n sọ lábẹ́lẹ̀ pé tò ọlọ́run mọ fún ṣe o ọlọ́run ti mọ ràn lọ́wọ́ o kí n tó kúrò ní Facebook nísìnyí mo ti rí Adékọ́lá Adékọ́lá ti fún ní àdúà àwọn actresses oríṣiríṣi náà ti fún ní àdúà àwọn tó ẹrù ọba nínú àwọn èèyàn wọ́n ń fún ní àdúrà pé ọlọ́run sì yọ nínú wàhálà gọ́ọ̀mẹ̀ntì ọlọ́jọ́ borí ọ̀tá rẹ̀ bí àwọn èèyàn ṣe ń sọ ní ṣóṣá mídíà pé tò ó lè ṣeé ṣe pé bóyá èèyàn tó gbà wọn kalẹ̀ ní eléyìí torí pé kí ni àwọn tó àwọn ọ̀daràn wọ̀nyí ibẹ̀ yẹn nìkan pé wọ́n ti ń ṣe jàǹbá o wọ́n ń ṣe jàǹbá ní north wọ́n ń ṣe jàǹbá ní east wọ́n ń ṣe jàǹbá ní west wọ́n ń ṣe jàǹbá gan ní central kò síbi tí wọ́n ti gbé ṣe jàǹbá wọn náà wọ́n fún ní àdúrà pé ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run ní dààmú rẹ̀ ọlọ́run fi aṣọ àṣírí ọlọ́run fa aṣọ àṣírí bò ó bí wọ́n ṣe sọ ọ́ ní social media bá a ṣe ń gbé bá a ṣe kà nígbà yàrá àti gbé wá sí ọ̀dọ̀ yíbàd <coughs> pé tó báwọn bá tẹ̀lé wà ń bẹ̀ àwọn ọmọ fi àdúrà mọ́ ṣe kí ni àwọn ọmọ fi ràn lọ́wọ́ ní abẹ́lẹ̀ àwọn èèyàn púpọ̀ mọ́ tẹ́lẹ̀ wọn ò mọ Sunday Igboho tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú singular àti oníkálukú ti mọ̀ ọ́n pé à ọkùnrin takuntakun ọkùnrin ọkùnrin akọni tó lè wá tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé nígbà tí ìjọba tán ìjọba ò ṣe kankan táwọn arábí sì ń pààyàn tí wọ́n ń pààyàn tí wọ́n ń pààyàn tí wọ́n ń pa everybody tó láti sáà ni pé èèyàn kan ṣàdìde ńlẹ̀ẹ́lẹ̀ gbogbo náà kọ́ lọ́nà látàmọ́ sùn so wọn kọ níṣì lóríṣiríṣi ní social media pé tó àwọn dúpẹ́ lọ́wọ́ Sunday Ìgbòho o bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń fún Sunday Ìgbòho ládùúà ní social media pé Ọlọ́run mọ fún ṣe o Ọlọ́run mọ fún ṣe o Ọlọ́run mọ fún ṣe ànábì ó mọ fún ṣe pé kò sì ní ní wàhálà Ọlọ́run gbélékè wàhálà wọ́n ṣe sọ ní social media nìyẹn nísìn kó tó di pé mo ní kémi náà kí sáré wá gbé sí àwọn èèyàn létí ní sharp sharp adékọ́lá ti fún ládùá gbogbo wọn pátápátá wọ́n ti fún ní àdúà wọ́n fi sọ pé àwọn wà ní ẹ̀yìn rẹ̀ ó takuntakun ó kúkú ń jà fáráàlú ni ó ń jà fáráàlú àbẹ́ òwa ni ẹ wàá mú èèyàn ẹ wàá dùnmù rẹ̀ pẹ̀lú ọ̀bẹ ó ti sún náà ni ó débì kan wọ́n wò ó wò ó wò ó pé ah ah ó tó gẹ́ tó àti àdéjọ́ pé ká dákẹ́ nìkan bí ká mọ̀ sọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin ẹ̀sìn ìyàwó nígbà tí ààrẹ òun sùn ní ẹ̀yìn ilé wa tí ààrẹ òun sùn ní orí bẹ́ẹ̀dì wa tó láti ní káyà wa náà ṣe kí ni ká dá sí ọ̀rọ̀ yìí mo ní kébì náà sáré kí ni kí n sáré wá fún yín gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní áńgù ibi táwa náà àwọn kìíní tá à ń wí gbogbo níka wọ́n ja onílé wọ́n ja ọ̀nà wọ́n ja aráàlú wọ́n ja everybody àmọ́ irú àdéhùn tó ọjọ́ ní pẹ̀lú bóyá wọ́n ládéhùn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ni àwa ò mọ̀ tó fi wá di pé ó wá dogun wàhálà báyìí tó jẹ́ pé n ò tẹ̀ wá lè fẹnu sí i tó wá dogun wàhálà báyìí tó kò wá lè fẹnu sí i tó wá ń dúbò èèyàn imagine wọ́n pa èèyàn hundred plus ní màdúgbò yìí àwọn farmers wọ́n ṣe ń pa àwọn farmers káàkiri káàkiri káàkiri káàkiri káàkiri ẹ̀yin òṣì ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ṣíṣe oko yìí wọ́n gbà yín sọ́dọ̀ pété ẹ̀yán bá wọn gbé èwo làbọ̀ tó wà ní àwọn èèyàn lára ẹ ṣe wá ní àwọn èèyàn lára ẹ̀yin dẹ̀ ní minority ẹ dẹ̀ wá capture everybody ẹ wá fẹ́ ṣe ẹ fẹ́ wá colonize Nigeria ní second time ní àbíbá o wọ́n wá sọ o wọ́n gbàdúrà fún Sunday Igboho pé tó ọlọ́mọ fún ṣe o ọlọ́run mọ̀ fún ṣe o ọlọ́run sì gbé lékè àwọn aráabí this is on Paul bye for now.